لا لا لا لا لا opo ni olowa الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد تكابر ولا níbi àwọn àjùmọ̀ àwọn tí ọlọ́run bọ̀ bá tó lára ẹ̀ka tó fi sọ ìrìn àwọn tí wọ́n dé ìrìn lórí tí wọ́n ti ń tàn ká ìtọ́kọ́lọ́ kan sọ fún un ọlọ́run ti tún wọn kẹta nínú wa. Ah, àwọn dàtà ń lẹ́ni dàtà ń ìlànà sọ̀rọ̀ àrà fún ìlú hàmì. àtúbẹ̀rẹ̀ ogun tí a bẹ̀rẹ̀ rẹ̀ lánàá. lánàá a ti àwọn ọ̀pọ̀lọpọ̀ àti padà tẹ́yìn ìgbéyà àsìkò tó ti yé kálífà mú kàrà. wọ́n ẹnìkan mi mílẹ̀ èrè ìbéèrè kan lánàá. ìbéèrè ẹ̀rí pé ìdùbọ̀mù yẹn adékun tó ṣe ìdùbọ̀mù ìgbóná àti ìdùbọ̀mù lọ́rẹ́ ìgbóná. ṣé ìdùbọ̀mù ìgbóná yẹn ẹ̀rí pé a ní níbi nǹkan mẹ́rin àdúgbò ẹ̀kọ́ yẹn níbi àwọn ará fi yóò mìíràn àbí yóò mìíràn tàbí yá nínú àdúgbò ẹ̀kọ́ yẹn àwọn ìgbóná bẹ̀rẹ̀ ìrìnkúnnà ni rọ́là àbí rọ́là tó ti yẹ ọ̀rọ̀ ń zòrò rọ́là fàásì rọ́là. tọ́yì ṣe é rí níbi tí níbi tí ò sí kó àkókò ayé mákọ́rọ̀ jùlọ lọ wà sífà rẹ̀ wà sífà rẹ̀ ní gbóná tó ti rí sífà rẹ̀ ní gbóná ọmọdé gbóná tọ́yì. níbi yìí ní ìsìnyí àwọn àtẹ̀yẹ máa kọ́ ọ̀jẹ̀ àkókò sí fàì síbẹ̀ ní àjọ ẹ̀kọ́ àti láti máa kọ́ ọ̀jẹ̀ fún jáde àkókò sí fàì níbi ìbúra ìlú kúlẹ̀ ní ọ̀sẹ̀. ìyẹn ha bụ òsì pé a ṣe ìbáàbò àáràfihàn àti ìkọ̀tà kọ̀sífà pàápàá rẹ̀ dáadáa àgbáyọ̀ sífà rẹ̀ àgbáyọ̀. èyí kí ni mo fẹ́ ọ ẹ̀rọ ọ̀hún kàmínú ìdùnnú ọ̀hún kàmínú lórí àti ìgbọ́mọ̀ àràfin yẹn sàn àti àdúgbò ráátán àtẹ̀kù sífàtà tó ti rẹ́ wáyé àti sífà àti ráátù rẹ̀ gbogbo láti wọnú àràfin sí yẹ̀yẹ́ wáyé sọ́ọ́ ní oṣù àwọn àkọ́kọ́ yẹn. إضغام كامل بغير سنة إضغام كامل بغير سنة تعتبر فرعون níbi yíwó mìíràn ẹja lè yíwó mìíràn tẹ̀síwò yíwó mìíràn wà ó ti tẹ̀síwò yẹn tó ti yẹ ló yẹ ẹ̀yìn ṣe níbi yíyá wà bá a máa ń ṣe ìrọ̀mọ́ òmùsùn àárá mú. síbẹ̀ yà ibẹ̀. àwọn méjèèjì nàìjíríà mo yìí ṣe àárà sí bàbá ara mú sí kò sí kúndà lára àwọn aṣọ. ó dùn sí pé kúndà tó wà lára wọn nígbà tá à ń ṣe méjèèjì yẹn kúndà náà kúndà náà sí àti táǹkì bọ̀ pé àpé náà láti wá kọ̀ọ̀jẹ̀ báńkì ṣùgbọ́n nínú ìyá máa ń pẹ̀lú ìdùbọ́mọ́n náà ìdùbọ́mọ́n ìdùbọ́mọ́n tó dínkù lórí pé tó mi ò pé tó di ẹyọ ẹ àbọ̀pé kò pé ìgbàgbọ́ ara ti là ìgbàgbọ́ yìí ti fà ó lòun láti ara ti òkú ìgbà lọ́yẹ̀. ṣé wàá rí méjì tó kù yìí méjì tó kù yìí. ẹ̀ẹ́dì pé ní ilẹ̀ àwọn ọ̀gá ní kúnà fúnra wọn. ní kúnà lọ́nà ní kúnà kó bá kà wá. ṣé bẹ́ẹ̀ ni àti ẹ̀kọ́ ẹ mọ̀ ṣé wàá ní àwọn àti àwọn rẹ̀ àti ẹlẹ́ẹ̀kejì ni àyè dáàbò àti alimọ́tòkọ́mọ́ kí ẹ̀ẹ́dì gbogbo náà ti ìwọ̀n kan tó ti wà lójú bọ́ọ̀dù tẹ́lẹ̀ ní ẹ̀mọ́tò ọdún ṣètò. tó láta alimọ́tòkọ́mọ́ wáyé mọ́tòkọ́mọ́ kí tó yẹ yín báyà ohun tó à ń ṣe ìdúgbò àti tó à ń ṣe ìdúgbò sí nínú. kí náà ń ṣe ìdúgbò lọ́rùn sáà kí náà sọ́ọ́dì ẹ̀yẹ tó yẹ ìlú àbúrò ní ẹlẹ́pẹ̀sẹ̀ntì tẹ̀lé o tó kí ni àdìgbò gọ́ọ̀mù sí àwọn ará sí gọ́ọ̀mù tó di ẹ̀ sọ́yìn tí a bá wá débì àwọn afọ́nìkẹ̀sì gọ́ọ̀mù èdè wípé ṣé gómìnà táyà ṣe nígbà tá a ṣe gọ́ọ̀mù lóhùn sínú mímì tẹ̀fà ṣe gómìnà ṣé gómìnà ṣé gómìnà mọ́tò gọ́ọ̀mù àti ṣe ẹ̀jọ̀ mi wà sára yẹn yìí ṣe ṣe fún nàta ń ṣe yẹn ṣe fún nà ara kíkà ìbọnú ẹ̀ là ń ṣe fún nà àbí ara kíkà àti mímọ̀ là ń ṣe fún nà ó sì jẹ́ wípé òun ni wọ́n ti kọ́ mọ́ sáà òun ni ẹgbẹ́ fúnnà sáà ń ṣe nígbà tá a bá ti lóòrùn lọ lóòrùn fúnnà àyùmọ́tòmọ́ mi kì í ṣe fúnnà mọ́ lọ. lórí ẹni bẹ́ẹ̀ náà ni mímu náà wọ́n ní fúnnà àyùmọ́tòmọ́ mi kì í ṣe àyùmọ́tòmọ́ kì í. tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé ìdìbọ́ọ̀mù bíi náà ìdìbọ́ọ̀mù kámi kò tí ì yẹ tí èsì mọ̀jọ̀ ọ̀sọ́ yẹ yín ìfọ̀mù yẹ complete torí pé gúnà tá a ṣe yẹn kì í ṣe gúnà lónìí tá a ti pọ̀ ó túmọ̀ sí pé a ti ṣe ìdúráàbò lónìí yẹn dáadáa wáṣẹ pàpà ṣùgbọ́n báyìí ṣe gúnà yẹn kì í ṣe nítorí tẹ̀ torí ní tá a ti nǹkan bọ̀ ni ìyẹn mọ̀ wá jẹ́ ìdúráàmù káàmì lọ́nu gbégbó nìmẹ́tẹ̀ ìdúráàmù káàmì lọ́nu gbégbó nìmẹ́tẹ̀ ṣé yẹ a wà sọpọ́ọ̀tì níta sọ yìí bẹ̀rù ojú ayé ìlànà fà ẹ̀ mà ní. ìdí ni wípé ìtọ́gọ́rùn méjèèjì òun ló ní àmì tí ẹ̀mọ́ fi ń dáàbò nínú Qur'an. àlè ìdígọ́rùn ìtààmì ọ̀làmì àlè ìdígọ́rùn náà ti ọ̀làmì. sálàyé mi jẹ́ tó bá jẹ́ pé ìdígọ́rùn tá a ṣe kí ẹ ṣe ìdígọ́rùn táàmì àmì tẹ́ẹ̀ nínú mọ́tàbù ni pé nóònù yìí wọn à ní fi gàgà sí lórí wọn à ní fi sùkúù sùn wọn à ní fi àwákàtí wọn à ní fi lẹ́nu tó yẹ yín báyìí. ara ta tó máa ń ṣe ìdúgbòmù sí nínú náà wọn àtúnní kó ṣáda sọ́ra yìí wòde wọn à ní sọ kíni o kò ní ní ṣáda nítorí rẹ̀ ní pé ìdúgbòmù tó wà ń bẹ̀ ìdúgbòmù yìí torí pé ṣé fàyẹ̀ ti sẹ́kù sára yìí nìyí ó yẹ wá lọ́wọ́ fún wá tàbí fàmọ́ yà ẹ lọ́wọ́ fàmọ́ yà ìyẹn tètè sọmọ. fàmọ́ yà àmà fàmọ́ yà àmà la gbàgbọ́ sí ọ̀yọ̀ yàrá. فمن يعمل فمن fàmáyín láti sí tẹ́ bá wo lónìí ẹ kò sí sáré kankan mọ́ síbẹ̀ náà ibà ẹ̀ kọ́ yá àyẹ̀ dẹ̀ ní olóòní ní ṣọ́dídà síbẹ̀ náà ibà kọ́. tí a ti rí ṣùgbọ́n tó bá ṣe wípé ìdìgọ́mù yẹn ìdìgọ́mù ń ká mi mo rò pàlà yẹn lòdì ẹ rí wípé wọn àní wọ́n nùnú yẹn lóòótọ́ wọn máa fi ṣọ́dà pẹ̀lú láàmù àbí lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yẹ bá wọn mẹ́rọ̀ bíhìn mẹ́rọ̀ bíhìn. àti mẹ́lẹ́mù. ومن لم يؤمن أجري أجري من ربه من ربك بشمتي نعم من ربك نعم تأجري بكي الله يا رب صدق فإذا أدواري بكي إدغام تبينا ìdìbò ọ̀bọ̀ kọ̀mpilíìtì ní níbi ilé náà nìyẹn ẹ wà á ní pé nóònù náà wà ní wọn ṣùgbọ́n nóònù tá à ń ṣe ìdìbò ọ̀bọ̀ sùn tàbí mú kàn wà ṣọ́dà tó túmọ̀ sí pé ìdìbò ọ̀bọ̀ rẹ̀ ìdìbò ọ̀bọ̀ kìíní o kàmì ìyẹn yàtọ̀ sí tẹ́ máa rí náà wọn jẹ́ àtẹ̀jú ìdìbò tí ó sọ pé ìdìbò ọ̀bọ̀ dùgbò náà òun ni nàkìs ìdìbò ọ̀bọ̀ dùgbò náà ni káàmì fi ìdìbò ọ̀bọ̀ ìdìbò náà ti sún bìgùnnàtì àti ati kíámìlú bìgùnnàtì àti ìdẹ̀gọ́mù kíámìlú bìgùnnàtì ó túmọ̀ sí pé tààdì ìdẹ̀gọ́mù wa. sóòtì ẹ̀yìn wáyé ń sọ a ní ìdẹ̀gọ́mù kíámìlú bìgùnnàtì ìyẹn ni láàmú àtọ̀rọ̀ a ní ìdẹ̀gọ́mù kíámìlú bìgùnnàtì ìyẹn ni mímọ̀ sọ́la yìí mẹ̀fẹ́ sábàtì ẹ̀fí ní nájúṣù ni níta ṣùgbọ́n bíbú náà ni o gbẹ̀gbẹ́ bíbú náà lọ́wọ́ ìgbọ́n mú nájúṣù ń tó di ẹyin bá ṣé mo ti sàlàyé ẹyin bá o tó ìdìgbọ́n mú nájúṣù ìdìgbọ́n mú nǹkan nílò bíbú náà ìdìgbọ́n mú nǹkan nílò bíbú náà ẹ̀jọ̀ sófin yìí bá o. ẹjọ́ tó ti yé máa ẹjọ́ sáré padà síbi ìbáàrù náà lásàbíkó kékeré àbíkó kékeré rẹ̀ ní kíkẹ́ rí gbogbo àwọn àtàmù tá a sọ lánàá yẹn òun ló ní àmì tí ẹ̀ máa fi ń dábọ̀ náà kọ̀ á tó di ẹ́ tó àmì tá a fi máa ń mọ ìbáàrù nínú alukur'an òun pé núùnù tá a fẹ́ ṣe ìbáàrù yẹn núùnù yẹn wọ́n á rọra kọ́ wọ́n ti báyìí sókè ní tí wọ́n ṣe yẹn báyìí kọ́ ṣẹ́rí kọ́ yẹn wọ́n fi rẹpísẹ́ǹtì ọ̀fì àlùkẹ́fà tẹ̀gbẹ́sì kún kí nǹkan rọrùn àlùkẹ́fà ṣùgbọ́n nítorí kó wọ́n bá wọn di sígbọ̀n mùsà wọ́n wá pa ní kórè ẹ̀ tí wọ́n wá ọ̀rá pọ̀ tì bí wọ́n fi rẹpísẹ́ǹtì sọ̀kọ̀ tẹ̀gbẹ́sì kún kí nǹkan òdo ni òdo ni sọ̀kọ̀ ṣùgbọ́n ìfà nítorí pé kí nǹkan lè rọ ọ̀sìn sọ́la yìí lè dé ó wá lọ mú kọ́ orí kọ́ ráàfù kọ́ ìyẹn wá ń lò láti rẹ̀ fíṣẹ́ yìí òun wá lọ pa nítorí torí kó mẹ́ba ẹ̀rọ yóò kàn mọ́ dọ́tí dọ́tí dọ́tí dọ́tí tẹ́lẹ̀ mi ẹlòmíì lè yọ tó di yẹn yín báyìí sọyìn àmì rẹ̀ ni ẹ ti mú sàp ẹ̀ẹ́rì ní fi wọ́n ti báyìí tó di ẹ̀ẹ́rì ní ti mo ti mo ti má kọ̀ ọ̀sẹ̀ báyìí ó ti di háàbí òun ha sọyẹ ìgbà níbi tẹ̀gbìn tí ẹ bá ti rí tẹ̀gbìn ìyẹn tí èyí tí mo kọ́ sẹ́yìn tó tó kọ́ yẹn yín báyìí àbúrò àwọn ọmọ ọ̀hán. ó ti ẹ ẹ ẹ sáré wà á mọ̀ ní ọ̀hún mi nìkan mi nìkan mi وآمنهم من خموش وزيك نيكو جمو وتي ما بيجي عملهم يخوص واع يلاسي ولا من خوش أتي واع نعم أيها الأخوة أجاوا على سبيل التعليم sẹ́ẹ̀rí tẹ̀wín nìyẹn ẹ̀jẹ̀ akọ́mọdọ́mọ tẹ̀wín ti dọ́mọ sẹ́wọ̀n tí mo ti sọ ti nóònù ti ìdìbò mọ̀ náà báyìí wọ́n ní fáńfà tí ó ti wọ́n ní kẹ́kẹ́ sí ṣùgbọ́n ti ẹ̀kọ́ àrùn wọn fi orí hàt orí ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ni bọ́mọ́ máa pa lóko bẹ̀rẹ̀ tí ó ti yé nìṣẹ́ ọ̀yẹ̀ tọ́ba wa dé ibi tẹ́ bá sọ nínú Qur'an ẹ̀ẹ́rì kékeré ẹ̀ẹ́ máa rí dòmọ́tẹ́nì kàbáyì ẹ̀ẹ́rì báyìí.

wala hum yahzanun níbi iná lẹ́sìn àmọ́nú ìbáàrù ẹ rí i pé wọ́n ṣe báyìí àbí báyà báyà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó lè mọ́ bàrà àmọ́ kálukú yẹ tiẹ̀ wò. Dạ. Ừ. Ờ dạ, ờ dạ. Em ơi, em. Ê, chỗ xuất kia bằng. ọyá lọ síbi kọ́wúlù màrún kọ́wúlù màrún fún ọmọ fúrọ̀ tó ń kọ́ irun nsọ́ra kọ́ ti yẹn tán lọ́dọ̀ parí lọ́dọ̀ parí lọ́dọ̀ parí. Hmm. ẹ rí i pé ilé méjì ni wọ́n kọ́ síbẹ̀ ní ayé mẹ́kọ̀ọ́ àmì ni ẹ o eléyìí ìdúgbọ́mù yẹn eléyìí ìrùhárù yẹn tàbí eléyìí kò sí ìtumọ̀ ẹ̀ lò ní eléyìí tó ti yé ibrahim bá dọ́mà nìyẹn mo fẹ́ kọ́ orí dọ́mà àti ti fa ṣáà rábà ṣe. tó yẹ tó bá ti wá jẹ́ wípé ibi fatahatan àti kasratan ẹ̀ẹ́rì àwọn kan báyìí. ẹ̀ẹ́rì pé wọ́n sì pàrọ̀ kan báyìí. wọ́n kọ̀ ìkan báyìí tí ó wà lórí ara wọn wọ́n á kọ̀ kan báyìí tí máa wà wájú tí kan máa wà lẹ́yìn. eléyìí wọ́n ń pè ní àròkàtà múta kọ̀tà ń pè àti harakata ni mutata àti ata táyì lọ ní nsa ọkọ ní nsa dada nsa nsa nsa nsa nsa nsa. ẹ lọ wo aliman hakima aliman hakima aliman. hakima ẹ lè wo àgáàbàn alíma náà ẹ rí i pé tó bá ti jẹ́ pé ìbùkárù sàrọ̀kẹ́tàlì mútàkọ́ọ́bì kọ̀tàlì wọ́n á gbé lórí ara tó ti tó bá ti lè jẹ́ wípé ìdùbọ̀ ọ̀mọ̀ni tàbí ìfà sàrọ̀kẹ́tàlì mútàkọ́ọ́bì àbá ìkọ́wọ́ àwájú fún wa lẹ́yìn wọ́n máa tẹ̀lé ra wọn.

náà ẹ wá alọ lọ síbi kọ́lì òun ló rọrùn nítorí rọrùn tó ní pé síbi tó bá ti jẹ́ pé nóònù nóònù tiẹ̀ náà wọ́n à ní fi nǹkan kan sí wọ́n à ní fi àárọ̀ kàtìkọ̀ wọ́n á gbé mímu sí lórí wọ́n á kọ́ báyìí wọ́n wà sọ́ra tó ń di ẹnì sí bẹ́ẹ̀ ni mo ti sìn tó bá ti jẹ́ من بعد لله الأمر من قبل ومن بعد أي لو ولو نيرو نبررو لله الأمر من قبل ومن بعد أها ومن يشعر في رسول الله من بعد من بعد أتي لمعنى ذلك ما الدميم يسير شاهد واحد كتن منه ناني wọ́n á lo haraka kan lo haraka mi iṣẹ́ kan wà wá sọ di yìí tòótọ́ bá ti ṣe báyìí wọ́n wà ṣe báyìí. tó fi yẹ tó wá ṣe pé tẹ̀lé mi nù ní ni wọ́n ti máa ṣe nù. tó fi yẹ nì sí ọ wọ́n á fẹ́ ọ̀kan wọ́n á fẹ́ ẹlẹ́ẹ̀kejì bíi mi ìtumọ̀ rẹ̀ ń pé change sí mi change sí sẹ́ńpé aráka ẹlẹ́ẹ̀kejì yẹn òun ló túmọ̀ sí wípé nùnù tó gbà sọ̀kún sọ́la yẹn tẹ̀ kírọ́rù àárọ̀ kàlábí wọn rẹpírẹ́sẹ̀ǹtì mùtọ́fún yúlàn tẹ̀mí tó ti ẹyin báyìí tó bá wá ṣe pé ìfàd ẹ̀rí tí mo sọ̀rọ̀ kan fún yín pé níbi ìfàd àti ń fi dáàtò ara fi a máa ń fi fàd sọ́la yẹn báyìí tẹ̀ kó túmọ̀ sí wípé àti ìdìbò ọmọdé pàdé mẹ́ tòwábi táyé ntáwà ní sọ náà ni wọn ní fún náà ní àròkà wọn wà ní wọ àwọn ará bí wọn ní bisọ dàkìdà rẹ wọn ní fún ní ònà tiẹ̀ náà ní àròkà lẹ́yìn ìgbà náà àwọn ará pa àyẹ wọn ní sẹkẹ ní o wọn ní bisọ dà bisọ dà wọn awọ ọgbọ wọn ní bisọ dà sóyè yín báyẹn ni kò ní bisọ dà ṣẹlá tuntun yìí tó ń tà ń sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ sáré wo wáyé lóde kó lè fún mọ̀nsá tó ń lu mọ̀nsá ọkọ̀ mọ̀ wáyé ló lè ẹ rà kọ́ ìdúró ti gbọ́. ìdúró mọ̀ tó pẹ́ sí rẹ̀ wáyé ló lè tí a ti rí báyìí tí a ti rí lè kó lè fún mọ̀nsá tó ń lu mọ̀nsá tó همزة اللمزة الذي جمع مالا مالا تدري يحسب أن ماله أخبرك لا لا ين تدري به قلبنا لا ين تدري به قلبنا لا بعضنا في الحفرة قل لي نعم إنها عليهم موصدة مؤصدة في تنقيق بعثوا عمي بايا مؤصدة في أتري أتري ما تقاونا تربو تبعثوا تتاني أو حركة يعني نبي تقطع عتيتي دروب مبارا نبي تنوين عتيتي نبي تي nù kọ́lá yìí ti ṣe torí pé iṣẹ́ tá à ń ṣe ń bẹ̀ jọra wọn alẹ́ kò sọ̀rọ̀ àgbẹ̀rẹ́ra sóyè yín ẹ̀fọ́ àdáyàtọ̀ ṣèkọ́ ìgbọ̀nà àdáyàtọ̀ ìyàtọ̀ tá a kàn fi máa dá sí ìdúgbọ́mù mọ̀ ní pé sí ìdúgbọ́mù mọ̀ ní sọ́jà àyàfi níbi wá àti ìyá rẹ̀ tó ti clear báyìí tó ti clear tí o gbọ́ wa tó tó bá wá rí báyìí ẹja wa sáré padà sí ibi ìfà níbẹ̀rẹ̀ kejì tí ó ti yé sẹ́ni mo ti sọ àbí díẹ̀ mo ti dákọ̀ kan mọ̀ nínú Kùránì báyìí ẹja padà sí ibi ìfà níbẹ̀rẹ̀ kejì nífẹ̀ẹ́ jogi ni wípé a sáré pé àwọn kẹ́ni yẹn àbádéhùn tó a ṣe lánàá kọ́ nìyẹn sádéhùn tó a ṣe lánàá nìyẹn àbó ńkọ́. أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن من تاب وآمن إلا من من من من تاب وآمن تأتي المتفق وعمل عملا صالحا وحمل حملا la, أي أي تعرف فقال تعرف فقال last week last page for call. bóòlù ti mọ̀ bóòlù kọ̀kọ́ ni bóòlù ti mọ̀ bóòlù ti mọ̀ tẹ̀sí lánà ń tààrà. إلا من تاب وآمن وعمل عملا صالحا عمرو عبلينا فأولئك تو إقطاع nítorí jẹ́ kí ibẹ̀ yẹn wà òkè ní wípé ẹ páàtì nínú wà mẹ́ tó sì ara fi yẹn dára fi tàṣe ìfá títà wà tó sì ara yẹn ara fi tẹ̀lé wà tó ara yẹn tẹ̀lé fi kéke أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن وعمل, وعمل عملا صالحا إذا قلت بعد نبي إلا من من من تاب وآمن وعمل عملا صالحا وعمل عملا صالحا فأولئك وعمل عملا عملا لا لا تجد لا صالحا حن حن فأولئك مرة هو غالبا الدعاء تقع ما تعقوا إلا من من تاب وآمن وعمل عملا صالحا وعمل عملا صالحا فأولئك سيبا نعم بالله من الشيطان الرجيم إلا من تاب وأمن إلا من تاب وأمن وآمن عمل وآمن إلا من إلا من تاب وآمن عن وآمن وعمل عملا صالحا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك Thank <laughs> you. إلا من تاب وآمن وعمل عملا صالحا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك إلا من تاب إلا من تاب وآمن وعمل عملا وعمل عملا صالحا فأولئك أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا عملا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا وعمل عملا صالح صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك إلا من تاب وآمن وعمل عملا صالحا وعمل عملا صالحا فأولئك أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك إلا من تاب وآمن عمل وآمن وعمل عملا صالحا فأولئك أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. Èyí إيه، àwọn tó kù tí o ìgbà tó ti yẹ kó wà gbà àsìkò wa. أن أأن أأن أن أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صوتي كده أأن أأن أن أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون نعم تعالي ما وجودك على أأن أأن أأن أأنذرتهم أم لم تنذرهم هم لا يؤمنون أأنذرتم أأنذرتم tó di wá lẹ́nu ẹni pàtó nínú rẹ lóru أأنذرتهم أم لم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرهم أم لم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون application lọ àbí ẹjọ́ àwọn ẹ̀tọ́ application báyẹn fúnra wa. náà àwọn àpadà síbi wàgónà mi máa ثم نونا شددا وصم كلا حرفا كنا بعدا وكنا ميما وصم كلا والميم إن تسكن كي قبل الهجاء لا عليه العينة أحكامها لما إخفاء يظهر إخفاء اقرب عليك ما بين الأرض إخفاء إخفاء ضغام وإظهار فقط فالأول سميه مثلها أتى وسمي هارج البحرية وما أنت تبي lọ́yà àmọ̀jọ níbi wàsáàlì ìdọ́gọ́rùn-ún bí nísìnyí àhátá wàsáàlì ìdọ́gọ́rùn-ún tó máa wà mí àwọn kan ò ní ní ha síbẹ̀ wàsáàlì um, ha ìyẹn ní ha ni ah. ó ní ha kò ní ẹni títí ẹ̀ ọba ti ní ha so tàkíkù ni ó ṣe fún hamza yẹn hamza tó kọ́ tẹ̀yìn yẹn wà sámi ìdìbò ẹni títí ẹ̀ ọba ti ní ha hamza tó lè wá sílẹ̀ ní ìṣẹ́ òde wà sámi ìdìbò méjèèjì ló gbọdọ̀ máa o tó bá fẹ́ ka méjèèjì ló kà wà sámi ìdìbò wà sámi ìdìbò tí a ti rí mo ti kà ní. wàsámì ìdẹ́rọ̀ sọ̀rọ̀ ya fata wàsámì ìdẹ́rọ̀ máa sọ̀rọ̀ ya fata. so ẹnu ò tẹ báyìí so ẹ já wa bẹ̀rẹ̀ kásáré sàwọn àlàyé tètè. ni wàgùn nàmí máa ń. ثم نونا شديدا ó ní eléyìí làwọn kò ní anúnú wàlmímú àlùmọ́ṣágádàtà kí ní ká fún ayélujára. ọ̀ ẹ̀ka ọ̀làmọ́sọ̀ ni. النون والميم المسددتان النون والميم المسددتان نون والميم المسددة تبي شدة يعني شدة شدة هو والشدة منه ما تجيب صفة كالونجبه tó di onídàkejì rọ̀ kọ́ wa ṣùgbọ́n ṣájà òun ni àmì ṣájà làmú ìdílé ṣíjà tó di àmì ṣájà làmú jẹ ìkọ́tì àmọ́ ṣíjà ìdẹ́sírí wà sí fàtà ní ṣèpàdé sọ̀rọ̀ tó di ṣífà kan náà ṣífà rà táyé kọ́ ṣe wá tó dáa kàtà sọ yìí ó lè jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ni. bíi ìnà ó lè jẹ́ ọ̀rọ̀ méjì bí irun nínú ta àti bọ́nú nù bá ń sọ̀rọ̀ ẹ̀ mí ní máa dùn. ìpìlẹ̀ kúnnà níbi tí kúnnà ti máa ń gbé ara jáde dáadáa níbi irú báyìí kí ni ìdí mo ẹ̀rọ àpò ẹni tí ìbá fi fọmọ sọ afárọ̀ sí kí lè ti mo ibi sọ́jà sí mi nígbà tí mo gbà. kí lè dì ètò ìdí nù odidi puranik kan lọ́dọ̀ ní odidi puranik ó ti lọ ẹ lọ fún ìfẹ́ yẹn ẹ fún ọba ti dáhùn rẹ báwọn ó ti lọ ṣùgbọ́n ò lè dáhùn. èdè ẹ̀fọ́ ọ̀hún náà ẹ̀rọ àwọn òkè láti dá rẹ̀ ìdìbò ọmọ káàmì ló ń gbé góòlù náà. àà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ afá ìdìbò ń tẹ́ tó ẹ̀rì sí àwọn ilé sára ẹ̀ ìgbà tó ti di ní ṣọ́dà yìí ó ti túmọ̀ ìdìbò ọmọ káàmì. sọ pé àwa aráàlú ti yẹra àbúrò àlọ́ pé ìdìbò ọmọ káàmì ló ń gbé góòlù èdè tó dẹ̀ jẹ́ ká fi sí mi pé nóònù yìí kọ́ là ń pè mọ́ kọ́ là dẹ̀ rán mú eléyìí ni à ń pè yànnà mú tiẹ̀ ló sì mú jáde ajá yìí pé ìdìbò mú ẹ mọ́ gbàgbé fún mi mẹ́jọ tó yọ lọ. bàbá tó bá rí bẹ́ẹ̀ tó ó lè wàá nu kẹ́lìmọ̀ kan báyìí wàá má lè aṣáájú ní ẹ̀ńdà fún mi ní ẹ̀má tí ń mi ní ẹ̀má tí ń lọ́dí ẹ̀nì sùn mi ní ẹ̀má ó lè wà báyìí bẹ́ẹ̀ náà ni fi qulubihim marad fazadahumullahu tó ti ẹni sì ti mímu yẹn ó lè wà nọ̀rọ̀ bí làmà sọ́ra yẹn ti làmà tó ti làmà làmà wàyí yàtá jùlọ dín ní káfàánú. la yuzliqunaka bi absarihim lamma sami'u tó dé in kullu nafsin lamma 'alayha hafizu tó dé báyẹn nìkan ó jẹ lè jẹ mímọrọ. sára yìí lè jẹ ó sì alimohim onígbé kásáàrì ní lọ́jọ́ ẹni sìn tó gba kíni o tó gba sọ́dọ̀ tàbí náà tó ṣe kíni o tó gba sọ́dọ̀ tá a bá ti rí báyìí ó ní tá a ṣe ni pé a ṣe gómìnà sí ìdálẹ́ka kọ́lá gómìnà gómìnà yẹn kí làámùrù mi gómìnà ni tó ti yẹ gómìnà tó àmàrí rẹ̀ kí làámùrù mi ní hábà pé ní gómìnà tó ti yẹ ní tó onígúnnà wàgúnnà mímán fúnmanúnà ṣòdídà ẹ̀jìrìbà ṣòdídà tí wọ́n fáwọn méjèèjì ní wọ́n fáwọn méjèèjì ní ṣàdà kẹ́lẹ́ bí mọ́tò ní ṣòdà tó ó ní máa rán mú pé nóònù àti mímu tí wọ́n bá ti fáwọn méjèèjì ní ṣọ́dà kí wàá ní الجنة الجنة صوت لذيذ أغني مركب في جسم النون والميم يخرج من الخيشوم لا عمل للسان فيه صوت لذيذ أغني مركب في جسم النون والميم يخرج من القيشوم لا أمل للفك الغنة صوت أغني أغني لذيذ أو يسد آه tóbi ẹ ẹ kà dínkù sọ́ọ̀tù nàbí ìbọn àgọ́nì tó àgọ́nì ni wípé ohun tó ní ìrànmú ìrànmú wà mẹ́ tó ti ohun yẹn dùn tó tó ní ìrànmú ẹtí kún náà ti ọba ti dùn àìsàn ló ń ṣe àtọ́jú tí kún náà ti ní ìdòkò yé mi mọ̀rọ́kì àbọ̀n ohun yìí nínú ara nínú àti nínú wà kò láyà fọ́ọ̀tì àdìgbò lórí ẹ̀yìn sí yà á lọ́jọ́ mi ẹ̀ka ìṣó ibi igi mú bí ìlọ́jú ń dáadáa òkè mú òkè mú mọ́nà ọ̀rùn lélẹ̀ yóò wọ imú òkè bí ìmú jẹ́ ọ̀ ìṣó torí náà tó sọ́wọ́ báyìí sóòtì ẹ̀ mọ́nà ọ̀rùn ni wọ́n ń pẹ́lẹ́ inú lárúbáwá mọ́nà ọ̀rùn mọ́nà ọ̀rùn ṣùgbọ́n ibi òní ń jẹ́ ọ̀ ìṣó mọ́nà ọ̀rùn mọ́nà ọ̀rùn òní wọ imú yìí kì í ṣe bí ìdílé yìí ní ti ń jáde ibi igi mú igi mú bí Yorùbá máa ń pè ní igi mú òkè òkè mú. la amala lilisani fi ahọ́n oníṣẹ́ kankan tó fẹ́ ṣe ń bẹ̀. ìdí dábì sọ báyìí ṣe mọ̀ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó oògùn ti ń jáde láyé ahọ́n ní í ṣe pẹ̀lú ẹ̀. síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n níbi eléyìí ahọ́n oníṣẹ́ tó fẹ́ ṣe. sọ́ọ́ ti rí nìyẹn. نعم sẹwárí tọ́rí kíkà kálẹ̀ kan àpèjúwe tí lónìí wà bẹ àpèjúwe tí mímu wà bẹ. bisimilahi rahmani rahim wasana iwa ń kọ̀ ibi táwọn lọ́la dé yìí. àyìn àyìn àyìn ó dùn àbí òdùn yẹ̀nà mú wà ní ayé oṣù bẹ́ẹ̀ àyìn nàjẹ́ ẹnu fàáfìmù ọ̀yà àyìn. عن نجم الصاطب àjẹwọ́ aláǹfààní tó wà ń bì yìí pé a rí i pé ó ní oníṣọ́dà ló ní ṣọ́dà ṣùgbọ́n ṣọ́dà yóò wà lórí ìfàmọ́ náà sára yóò gbé wọ́n sàmà ó sì wà lórí kọ́ọ̀tù pọ́ọ̀tù sọ́ọ́rì kìíràn wọ́n sàmà ìwà ọ̀ọ́rin kọ̀ ọ̀yá. ṣé ẹ̀sẹ̀ méjèèjì apẹ́ lórí tiwọn náà díẹ̀ bọ́ àdúgbò kàmáà mú wà sá. wà ọ ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ nígbà wọn adé wájú àwọn adé àní èèyàn ní sọ pé ànájìmù tẹ́tẹ́ tí wọ́n sọ wáyé náà mo ti fi ṣọ́dà sí ànájìmù ànájìmù èèyàn sọ báwọn. àní èèyàn ó dúró níbẹ̀ lẹ́mìí sọ̀dáárì ṣàròkàtàyè bẹ̀mẹ̀ sọ̀dáárì yẹn yóò ṣe bẹ̀mẹ̀ kọ̀dá déédéé ìgbà tí wọ́n ti fi ṣàròkàtà tí àgbà tàbí dómọ̀ méjì tàbí kẹsàn ni sára yẹn pé táìmù tí yóò fi dún ni táìmù tí yóò fi pé bàbá bàbà tàbí bàbà bàbà tí ó ti ẹgbẹ arọkà méjì nìyẹn déédéé táìmù yẹn yóò fi dún ṣé wàá rí ẹgbẹ́ nǹkan tí mo sọ yìí tí bá wàá rí àyànjẹ tí kò sí ju táìmù àti bàbà ó jù lọ torí yẹn pé nítúṣẹlẹ̀ ní wípé tàbí máa ń di tàbí máa ń di tàmì mẹ́ta arọkà ní ní. ما بتتابع تراوح تحدد وزين جرا كي ما عتيري حركة من دي تدوير ويقرأ القرآن بالتحقيق مع أدرين وتدوير وكل متابع إيه من إيه؟, إيه إن شاء الله تو ما متابع ما تعني ما القرآن حدد تيم إن جرا inú bí wọ́n sọ pé bábà yẹn five hundred and fifty sọ́jì tí ẹ̀ bá ń ka tẹ̀dúwìl yóò pẹ̀ jù tẹ̀lẹ́kẹ́ táwọn tí wọ́n fi hẹ́rọ́kà méjì tiẹ̀ náà yóò ṣe kí ni o yóò pẹ̀ jù bí wọ́n á ka tàkìr tàkìr mẹ́tẹ̀ẹ̀ta là ń pè tẹ̀bùtì àwọn ìmọ̀ nǹkan pé tẹ̀bùtì ni wọ́n sọ sọ́tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni tẹ̀bùtì á padà sọ̀rọ̀ lórí ìta tó ní tó fi pẹ́ nìyẹn sóti ẹyin báyẹn à ń náà jẹ́ mu wàá ń kí ibò ọ̀yá. anájẹ kọ́lá àti ẹ̀ náà anájẹ mọ fàákìlì. kiri tó jẹ́ tí ò jẹ́ tí ò jẹ́ kí lẹ́yìn tí ìrìn lọ pé tẹ̀sán kúndà náà nìyẹn náà mo wá ní kiri yìí. kéènìdì mo fẹ́ jẹ wéèkì ẹ̀yìn <laughs> kéènìdì mo wọ̀ kéènìdì bá ti pé ẹnìkan ó ti rọ̀ ọ́ ẹ sọ. kí ló Ara mi sọ kòlù náà ẹ̀wọ̀n tí mo ti kà á o kòlù kòlù kòlù tó tiẹ̀ kòlù náà ìlànà ọ̀yà. لما لما لما النجم تعالى اقعد تعالى لا يا النجم النجم لما النجم لما النجم لما النجم لما النجم لما النجم لما فلينظر الإنسان تدريب تدريب méjì wọ́n kẹ́ ṣe bí táà ń lọ lọ ṣùgbọ́n bí táà fẹ́ lọ ní mi máa kúrò tó di ẹ̀yìn ṣùgbọ́n méjì táà fẹ́ náà rẹ̀ elephant mọ́ nǹkan jọ tẹ́lẹ̀. fẹ́ẹ́ yàn الإنسان مما خلق خلق من ماء إن إن ẹ̀yin tẹ́ bá fẹ́ kà ní àpèjúwe sí inú lẹ́yìn ọmọ kà nínú àyà nínú. sáyìn àwọn. bọ ẹni tó bá ti ká àyà yà alákọ̀ọ́kọ́ ó lè bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́. sáyìn yàwọn yàwọn yàwọn yàwọn àyìn yàwọn òhùrí ìsàlù ìmàkúlẹ̀ kọ̀. العلم والقاء خلق ماء دافئ آه. خلق خلق من ماء دافئ فلينظر الإنسان مما خلق فلينظر الإنسان مما خلق خلق من خلق من ماء دافق خلق من ماء خلق من ماء دافق فلينظر الإنسان مما خلق فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق فلينظر الإنسان مما خلق خلق خلق خلق من ماء دافق إنه على رجعه لقادر إن إن أبقى إنه على رجعه لقادر إنه على رجعه لقادر لقادر ẹ bá ní kí ni ìdájọ́ ọ̀nà méjìlá alẹ́ gbà sọ alẹ́ gbà pé ìzùhárù gùnà ìzùhárù alìgùnà tàbí ká ní hárùfù gùnà ti ń mùsàjà wàhùkùnhù alìzùhárù tó tiẹ̀ hárùfù gùnà ti ń mùsàjà wàhùkùnhù alìzùhárù. tàbí kí yẹn sọ pé ìbáru alùpùpù ó lè sọ pé harfu gunna ti arafi gunna musadda tí wọn fún sadda hukmuhu al-ibhar tàbí kí wọn sọ pé ìbáru alùgunna sọ ti yé sọ mẹkùdárù kàtàwà fi ṣe gunna rẹ haraka méjì sọ yẹ báyìí. إنه لقول فصل أما وجه آرات الجيء تقوى إجابة علم ساكنة أحكام المين الساكنة أي علم الساكنة هنا الميمو العارية عن الحركة ميمو تونون الحركة

يحسبه الظمآن ماء لكن ما نسي قطعني قولي وعلى ربي أنعمت سوتي صراط ال أنعمت أنعمت ترى كمية منانية تسبع سكون قولي لي وعلى عرفنا دي لم سوتي فإن لم تفعلوا ولن تفعلوا سوتي ترى لم tó ó lè wà lára kí ó ti àtọ̀ sí tẹ̀lé níṣẹ́ kóhùn àti lónù sákìnà nǹkan kan náà fẹ́ẹ̀ tó yé báyìí ni òun tiẹ̀ wá nìyí jẹ́ bá fà wá dùn ọyọ ìjà padà sínú ilé òní. òní wàlímẹ́mù ìsàkùn tàjí láàárín ìlànà ẹgbẹ́ ọ ẹ máa wí mo ṣe ká o láàálì ìlà láàálì ìlà wọ́n apply gọ́ọ̀mù yẹn wọ́n apply gọ́ọ̀mù bẹ́ẹ̀ wọ́n sọ pé láàálì yẹn o tó ti yẹ o wọ́n mọ̀ apply nǹkan kọ́ yìí náà wọ́n mọ̀ apply nínú nǹkan ká ẹ̀ pé de lábọ́ wa ni láàálì ìlà yìí náà ìlì láàálì ìlà yìí náà ìlì bẹ́ẹ̀ lẹ́yìn dáa. ahkamuha salasa kulli máa ń farabalẹ̀ ahkamuha kulli máa ń sókè ahkamuha salasa kulli máa ń límáa ń límáa ń kúnnà yẹ mímá ń ahkamuha kulli máa ń oyin pé oyin pé oyin pé ẹ̀fà òní ìdí ẹ̀rọ ẹ̀fà òní ẹ̀fà òní ìdí ẹ̀rọ mú wà ìrùn àrùn sàkọ̀kọ̀ ọ̀yá. ó ní ìlú musa ìnàdú mímu tó gbà sọ̀kùn wọ́n náà wà ní mímu ìjẹ́sùn wọ́n ní tí mo bá ti mímu bá ti ní sọ̀kùn. kẹ́dí قبل الهيبة تجي قبل حروف الهجاء ترى الهجاء أوني تجي قبل الهجاء ووجهها تجرو وإلا اسم تجر تجر مقصود تعمل عليه تجرو تجرو تجرو آه والله ان تس منتجي قبل الفيل أعرف ان بجاه منه يقول الله عبد ان وعيدة الحروف للهداء يسعوها يسعونا ان تجي همزة دادورة Ah, alifu náà dájú ní ọ̀tọ̀ ẹ bá Bueno,

wá lè siwe wẹ̀ wà rí ẹ̀sìn sí mi wà ra wà á fà tó ní í ní jọ lọ́mọ nǹkan tó wà mẹ́rin ní ọ̀rọ̀ ayé wa. ẹ dáná sáni ẹ kà wọ́n ti mú èèyàn yóò dẹ̀ mọ́ tí ìtẹ̀ báyìí. náà tó àṣìkáàmù ni mímí sàkínà àwọn ìdájọ́ tó wà fún mímú sàkínà. ó wá ní wàlí mímú ìtàsíkú mímú tó bá ti fún sùkún. tẹ́jì kọ́bìlà ìhìjà ó wá wá síwájú àwọn aráàfin ìjà sára yìí mo ti aráàfin ìjà mélòó la twenty nine bọ́dà ẹjí sọ fún atẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tá a bá ti wà ní báàbù àkàmì nínú ìsàkírù àti tẹ̀lé níta bá wà ní báàbù yìí nà arábì twenty eight là ń sọ̀rọ̀ tó ti lìdáàlì kàkọ́ọ́lá lá àlìfẹ́ làyè nàkì yọ àlìfù kò mbẹ lá àlìfẹ́ làyè nàkì kí ni di ta lè sọ di láì jẹ́ kí mo sọ fún un tọ́ba sọ́ọ̀sì bá kọ́ àǹkà kẹ̀ẹ́sì ẹ̀dínà ó ti gbé ìsì ẹ̀ ó ti ó ti ó ti kí ni jáfù ní àní torí àní ńlá yìí nà tí ó jára fi lẹ́yìn jáfù náà ni. ok nítorí ṣẹlẹ̀ ní pé ẹ máa torí pé mímu yẹn sọkún ló gbà alifu yẹn náà sọkún ní ẹ máa mo dirí pé ẹ máa ọgá ẹjẹ tó fẹ́ sọnù kí lọ fẹ́. ara kìí ṣe kìí ṣe kìí ṣe kì í sọ mọ́tì màtọ́ ẹ̀ máa ń gbà déyà bíi bẹ́ẹ̀ ti sọ déyà ti sọ tó jẹ mọ́ torí pé mímu yẹn sọkún ló gbà alifu náà abàdà sọkún ní máa gbà tó bá rí bẹ́ẹ̀ sọkún méjì pàdé ní èdè lárúbáwá mo ti gbé kejì ń tẹ́ fẹ́ sọnù ọ̀sẹ̀ tó fẹ́ sọ̀yún nù yín ẹ̀ka náà ọ̀rọ̀ yín tó ẹ̀ mọ̀ wé síta ṣé bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n ó ti ké ẹ̀jọ̀ báyẹn lá alifu lẹ́yìn náà ti ń lé alifu tó jẹ́ àràfi ilé tó tó jẹ́ àràfi mọ́dínà at the same time kò sí ń bẹ̀ o níbi ìjà fẹ́ni torí ẹ̀ bá pé ìdí tó jẹ́ ó sọ báyìí ni pé ó yẹ kó o ti mọ ẹrí sí ìgbà tí mo tó sọ fún yín yín ò o yín tó wá pé díẹ̀ sí ẹ mọ̀ pé kẹ́ síbẹ̀ ni ó ní fẹ́ni torí o ti mọ̀ pé kò ní torí pé kò pọ́sibù kó wà ń bẹ̀ torí pé sukùn ni alifu mọ́ ń gbà láyé ẹ̀ kò lè gbà nǹkan mi ṣòbó ni ó ti wá wà lára ara àfihàn tó jẹ́ kí mímu táwọn sọ̀rọ̀ ń parẹ̀ kí ló gbà ó sukùn ni. lèzálì kàkọ́lá lédè síjà fẹ́ni torí ẹ̀ bá pé gọ́yìrò alifin láàyàn bí ìtumọ̀ gọ́yìrò ló túmọ̀ mẹ́rin. sotí ẹ̀ pàrọ̀ ara fi ìjà ló náà wà sotí ẹnìkan wá nílà alifin làyè kò sí ara fi ilé nìmẹ́rin. tí ó di ẹnìsìn lédè ìṣèjà lédè ìṣèjà fẹ́ni tó bá ní làákà alìṣèjà alàkùlù alàkùlù alàkùlù oníjẹ alìṣèjà tí ó di yẹ. ẹ̀hẹ́n ó wá ní àṣìkáàmù ha fẹ̀lá sátùn ìdájọ́ rẹ̀ mẹ́ta ni liman dọ́bàkọ̀ liman hafizọ̀ liman dọ́bàkọ̀ liman hafizọ̀ fẹ́ni tó bá hà dáadáa. ẹ̀dọ̀ ń sájọ́ mi lè máa ń ṣe kíni o lè máa ń bọ́ pọ̀ sẹ́yìn tó bá hà rárá ó bá ní alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni ìfà ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta ni ha fẹ́kọ̀ nìkan kí ni ìdọ̀bọ̀n sọ pé nìkan pé kó ti pọ̀ nínú bẹ́ẹ̀ mọ̀ orí ẹ pé ni ti ṣùgbọ́n ti mí ìmù mẹ́ta ni lójú ọ̀sán kí fakọ̀t nìkan tó ti nìkan yẹn túmọ̀ sí pé tí o sì kí ni bẹ́ẹ̀ o só ti yé bá ṣùgbọ́n mo fẹ́ bèrè bèrè nǹkan tí ẹ̀ ń pa tó ti rí ìzọ̀hárù mi báyìí tani lè sọ iye ìzọ̀hárù tá a ti kọ́ nígbà tá a bẹ̀rẹ̀ tíra yìí tó sọ kọ̀ọ̀kan ọ̀yà mẹ́rin kí lálá kọ̀kọ́ alhalki kí lálẹ́ haru gbóná. mutlaq lẹ́lẹ́kẹta lẹ́lẹ́kẹrin ìbáhárù gúnnà nǹkan mẹ́rin ló jẹ́ ó sì dáǹdàánù ìbáhárù ti gúnnà rẹ̀ ìbáhárù ni ọkà ìpé gúnnà láti ìbáhárù ewé kàmà tó la yé ìbáhárù gúnnà we ẹ̀wọ̀n ìsábà kàmà bọ̀ ìbáhárù lónà torí pé a ti báàrù gómìnà tó ti yé gọ́ọ̀ tó ti àmì òsì òsì torí tí mo sọ ni pé ẹni tó lè sọ iye ìzọ́àrù tàbí bá parí lónìí wọ́n lè máa sẹ́ẹ̀rí ìzọ́àrù yẹn gan bàbá ka padà kàyé rí pé márùn ní padà kù márùn náà ló máa padà kù sí torí a ń bọ̀ àbí ìzọ́àrù mi nínú tí àyìn náà ṣùgbọ́n ohun tí mo sọ ni pé tàbí bá so tàbí bá mélòó ni márùn ni. tí o yọ wà padà kú sí mẹ́fà tí o bá rò lélẹ̀ ìdàkọ̀ sẹ́ni tó máa nù yín ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ẹ máa dé kí ẹ máa fọ́lò ní mo fi sọ báwọn sọyè ìdíkọ́ mo wá di mélòó ẹnìkan ní márùn ó sì ti bàjẹ́ báwọn ó ti parí ó ní márùn ìgbà ká ní ó sọ̀rọ̀ ní ìsinmi fífẹ́ ní mo fẹ́ pè níta bẹ́ẹ̀ ti ṣe lánàá náà lẹ́fẹ́ ṣe lónìí nítorí kó gbogbo kí ni lọ́ọ́ lè ti ní márùn ìwọ ní mẹ́rin ok ó wà tó sọ mí ẹ ti mọ̀ kíkẹ́ nìkan bá ti dáhùn béèrè kan àìtún béèrè àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ ìdá sáà ń lò láti ìjọba àti bẹ̀rẹ̀ nìyẹn. sọ́yì wẹ̀lú mímu yìí tẹ́sùkùn tẹ́jì kọ́bílà hijá la alifin la yìí náà ti yézè hijá àṣìkáàmù ha. ìfáwù ni dọ́gọ́rùn-ún. ó wà ní fàlẹ́ awà lóyè. ìfáwù. فالأول الإخفاء عند سرودني àmà àjẹ́ oyè àtòrí pé àdéhùn mọ́tò tààrífù ṣe mọ́ gbogbo tààrífù àwọn nǹkan yìí àti ṣe lánàá tí ó ti ẹ̀yìn sùn tààrífù yẹn àní tó ṣe mọ́ kó lè kó lè yá wa sábà ti parí báàbù yà sùn mí di àtúwàdà àbí bò ní. tó alákọ̀ọ́kọ́ ni ẹ̀fà a máa ń ṣe ẹ̀fà ètò ń jẹ́ ẹ̀fà ẹ̀ mọ́ tí ó ti ẹ̀yìn sùn kí ni àmì rẹ̀ nínú al ta ni ó sọ ẹ̀bùn wà fún kìjọ́ kìí ṣe kùránì nínú tí wọn ò ní fọmọ sí ẹ ti sí rárá fún ìpa rárá àní àpèjúwe rẹ̀ ẹ farabalẹ̀ ṣé eré àpèjúwe rẹ̀ ń bi náà àmì rẹ̀ jàre nínú kùránì nínú náà àlámọ̀ àlámọ̀ ni mo gbà lérò kí sàpèjúwe mísìlù àlámọ̀ tí èèyàn fi ń dá ìpa àmọ̀ àpèjúwe àlámà ti núùnù ó náà ní àlámà ti míìmù kí ni àlámà yẹn. bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ orí ẹ̀kọ́ yìí zaharu nìyẹn wọ́n á níbi kankan sí i nìyẹn ó jáde sọ wáyé wọ́n á níbi kankan sí i ara àbí tó ti tẹ̀lé náà ò ní ní sẹ́dá ṣé bí n ta sọ nìyẹn nítorí ọsọ kọ́ o ẹ̀tún ọ̀wọ̀ bàbá yìí o nítorí ọsọ kọ́ o. ara mi ṣe yàn wá lànà àmì ni pé kó nǹkan kọ́kọ́ máa ní nǹkan kan lórí a níbi ti ìdìbọ́ọ̀mù náà ni ìyàtọ̀ kan ní ti ìdìbọ́ọ̀mù ara fi ti a máa fi sínú yóò ṣe kí ni o ní sádà níta àlẹ́ ọ̀hún ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ń jẹ́ kí ó lásán gbogbo béèrè tó kéré gan-an tá à ń béèrè gan-an lára wọn tó ti yé bá a nìsín ẹlẹ́fà àmì rẹ̀ àlámà àlámà fáfimọ̀ dámọ̀ fìlmùsáf ó ní wípé ẹ rí wípé mímọ̀ tó da sọkún yẹn wà ní fi kẹ̀kẹ́ sí wà ní fi sọkún yẹn sí lórí ìyẹn máa di ó yẹ wípé tí wọ́n bá ti lè fi ráṣù kọ́ọ̀tà aṣọ lẹ́ẹ̀kan tí wọ́n pa nùtọ̀ rẹ̀ yẹn sí lórí kí ló máa jẹ́ báwọn yóò máa jọ wáyọ wípé tá a bá débi tìrìdìgọ́ ọmọ ẹ̀ àmì rẹ̀ náà ní pé mímu yóò nínú padà ní haraka ṣùgbọ́n mímu ẹlẹ́kẹ̀ẹ́ tí ó wọlé tọ̀ yóò ní kíni o ó ní sàdá ń tàhà sára ẹ̀mí tí ẹ̀rì kí mo sọ wípé àwọn kẹ́ni ìṣèfáàtì náà ni wọn àmì kan náà làmì wọn torí pé nǹkan kan náà ni ó kàn jẹ́ pé à ń apply ẹ̀ níbi ara fi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jọ tó ti clear wa tọ́jú alẹ́ fa ohun wa ni a ṣe fa yìí nǹkan méjì mo fẹ́ jẹ́ kẹ́ gbìyànjú láti máa ń gbé ṣé báà nìkan náà ni. so kò le rárá ìdí tá a fi ń ṣe àti fọgbọ́n sọ nǹkan tó jọ mọ́ ní àná ó ní wípé tàjánùsù ó wà láàrin ara fi méjèèjì jíǹsù kan náà ni wọn nítorí pé máa jù wọn papọ̀ bá níbo ni báyẹn ti jáde láàrin ìtẹ̀ méjèèjì wà á bá wà ìmá yẹn زغنك من الشيطان نزغ وإما ẹ dákun ibo ní mímu jíńgà rẹ̀ ó túmọ̀ sí pé jíǹsì kan náà làwọn méjèèjì torí pé bìkan náà làwọn méjèèjì ṣe kíni o ní àti ń jáde torí pé wọ́n ń jáde níbi kankan náà yẹn ẹ̀hẹ́n àjẹ́ wípé àkọ́kọ́ lè ṣe ìbáàrù náà torí tí wọ́n ń fa ìbáàrù ní kẹ́kí máa kọ́jọ́ ṣe kíni o ó jìnnà síra wọn kí ló ń fi ṣe máa fọ́nkọ lórí fanifani kí ni ìjìtá máa fi ṣe ìbáàrù kí ni ìdí tá a fi mọ́ ṣe ìdíwọ́ òsùnmọ́ra wọn eléyìí òsùnmọ́ra wọn ibì kan náà ni tọ́yìn ìgbà tó tún wá jẹ́ ibì kan náà ó yẹ kó rọrùn láti ṣe ìdíwọ́ síbẹ̀ náà ibẹ̀ pọ̀ sẹ́kọ̀ọ́ tó rọrùn ju eléyìí tó súnmọ́ra wọn lọ torí pé eléyìí tó jẹ́ kí ló kọ rẹ̀ bíi nínú àti nínú ní sùn kílẹ̀ mọ́tò kí là ń ṣe mẹ́ ṣùgbọ́n ṣẹ̀dẹ̀mọ̀ yìí pé nínú àti mímọ́ náà kí là ń ṣe ṣùgbọ́n dìí táà fi ṣe gọ́ọ̀mù bíi ni wípé sífà wọn papọ̀ torí pé níbi tí mímu àmọ́ràn kọ̀ ibi kan náà wọ́n ti jáde bọ́ bá náà ń jáde ń bẹ̀ bọ́ àyẹ̀rán mọ́ pọ̀ tí ó ti yẹ yín báyìí nìsín bá àti mímu ibi kan náà wọ́n ti jáde ṣùgbọ́n àmọ́ràn kan a kì í rán balance láàrin méjèèjì lábàá ń ṣe kí ni o ìfà tí ó di nǹkan aláàgọ́ ni mo fẹ́ jẹ mọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní pé bọ́ọ̀lù láṣẹ pé àwọn àfáà oníkùn àtọkùn sí mi àwọn kan sọ pé tá a bá fẹ́ pè àwọn ló pọ̀ jù nínú àwọn mọ̀tà àkérò ṣàlàyé mi ti àwọn tí wọ́n wá lẹ́yìn lẹ́yìn àwọn náà pọ̀ jù tí kì bá ṣẹnu bí ọdún bíi márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn làwọn afá tó ń chẹ́ǹjì ẹ̀ padà àfààní tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn afá tó wá láti sórí àlòkù sódìé wọ́n sọ pé kí wọ́n fi fún jalè sódìé nìsín ترميهم بحجارة ترميهم ترميهم بحجارة ẹgbẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ara mọ́sàrí àtàwọn tó kẹ́kọ̀ọ́ mẹ́ tàbí tó yẹ kó àwọn tó ka Kùránì nínú àwọn ará abẹ ló máa ń lísìn sí tàbí àwọn ará Saudi tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn náà tọ́lá àwọn náà wọn kọ́ àwọn náà Kùránì bí ó sì mọ̀ ká ní. tó di ẹ̀yìn sùn ṣùgbọ́n nǹkan yẹn kì í sóhun nìkìlẹ̀ tó ró nígbà tó bẹ̀rẹ̀ mo rò pálá yẹn mi ti tẹ́gbọ́n kan tí wọ́n sọ yìí onígbà tó bẹ̀rẹ̀ al-aslu tí àwọn àfọwọ́ nípa àyìnwá lórí ẹni pé èèyàn máa ń pa ní bẹ́ẹ̀ pàrọ̀ kí torí tá a bá fẹ́ pe mímu tá a dé tá a bá nu panu dé tá a bá fẹ́ bá tá yanu lójú kan kò sẹ́ẹ̀dì sóti yíyanu yẹn kò sẹ́ẹ̀dì fún àwọn tí wọn láyanu náà lágúmẹ́ǹtì tí mú wa o ṣùgbọ́n ágúmẹ́ǹtì yẹn kò wọlé ẹ mọ̀jẹ̀ orí yín <laughs> so ìjẹ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ tó pàtàkì sẹ́yìn ni pé kẹ́ ẹ mọ èwo ló dá ètò lálàáfíà. fáwọn tó dẹ̀ jáfa ní sí náà ti ń sọ fáwọn àti wọn ṣe fẹ́ mọ́ ṣe mọ́ sọ láwọn tó jẹ́ ọmọ kéwu ẹni ó bẹ̀rẹ̀ rẹ̀ sí kùláyé ẹnìkan ló bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ sọ tó ti ṣùgbọ́n èèyàn àfa àgbà òní kùránì ó sì gbìyànjú ni tó ti ìgbìyànjú yẹn nítorí pé ẹni tó jẹ́ ẹni tó ní ọmọ kéwu tó pọ̀ tó ti wá wà ní ipò àṣẹ torí pé ó bá àna ẹnìkan kan pé anybody tó bá ti kà á tí kò ṣe bẹ́ẹ̀ ká má jẹ́ kó ka kùránì jáde sínú kẹsẹ̀tì ohun tó fà ni so àwọn tí mo ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n wà fọ́ọ̀tì láti ṣe bẹ́ẹ̀ tó ní wọ́n fẹ́ kí ṣe àwọn jáde bí irú nǹkan tí mò ń sọ lánàá nípa nǹkan kan bẹ bákan láti máa ń tukọ̀ kọ́rẹ́tì èèyàn sì mà bọ́ẹ̀ lè ṣe ń bá ṣe wọ́n rọ̀ bí òṣìṣẹ́ tó bá ṣe so something like that wà káàkiri níbi gbogbo mà nǹkan kan wà conventional tó lè yẹ pé ẹlòmíì lè wò yí pé ẹtikẹ́tẹ̀ tàbí nǹkan kan tí wọ́n fẹ́ jẹ́ pé òun ni wọ́n fẹ́ ká máa sọ wọ́n máa ń wà ní gbogbo fídíò tó sì jẹ́ yí pé tá a bá wo ohun tó jẹ́ orthodox ó lè má lọ tán ṣé ọmọ wà bí abí ìsìn bẹ́ẹ̀ dókítà so bó ṣe jẹ́ nìyẹn so eléyìí tó lálàáfíà ni pé kí èèyàn máa pa ìnùdé tán ẹ wá ní sùúrù ṣé tí èèyàn máa ń pa ìnùdé tán náà àṣìṣe tó wá máa wà bí ọmọ oníkéèyàn ní tàrùmíhìn àṣìṣe nìyẹn o tàbí tàrùmíhìn kò sí ara àbídé máa ń fi ẹ̀yìn ètè pè nínú èdè làwọn ẹ̀yìn ètè kò sí. sálàfíìn qulubihim. máa rọ ọmọ òun sí ẹnu lárúbáwá tó di ẹni sìn tó bá ṣe wá pé ní tẹrùmíhìn tẹrùmíhìn m ra panìyẹn dé ò ní fún m sì ní yà tẹrùmíhìn bìhìjáàrọ m tẹrùmíhìn m. بحجارة بحجارة so bẹ́ẹ̀ yóò ṣe pé nù sóti yẹn sùn so àdá àmọ́ yàtọ̀ alákòbí lè fà sóti yẹ àmì rẹ̀ náà sì láti sọ sẹ́yìn ẹlẹ́ẹ̀kejì wá ní wípé ó ṣe sálàyé mi sí eléyìí ká tó kú mbẹ ọyẹ ká sọ nǹkan kan ó ní fal awwalu al ikhfa'u inda al ba' aláàkọ́ ni ká ṣe ikhfa' nígbà tí mímú sákìnà bá pàdé bá sálàyé mi sí ó wá ní òun ti mọ̀ pé muskila ó ti dọ́dọ̀ rẹ báwọn torí pé o ti bá ikhfa'u kan pàdé tẹ́lẹ̀ ikhfa'u tá a wá sọ tẹ́lẹ̀ yẹn àdá pẹ̀. ويارا كيس إخفاء لاشن لاشن الإخفاء الحقيقي لو كوري إخفاء تنون الإخفاء الحقيقي الإخفاء الحقيقي سيما كي إظهار تاكوكو صنا إظهار كنيو الحلقي طيب إخفاء مين لو عادي torí kan mọ́ bá wà á ní mọ́ṣíkìlà ọwọ́ aṣọ ọkọ̀ tó mọ̀ pé ṣe ń pẹ́ kọ̀ sọ ọkọ̀ táàgbé tọ̀hún ṣùgbọ́n ìfà àti di méjì táàkà máa sọ pé ìfà ìfà ni àjọrọ̀ ṣe ìyàtọ̀ kí wàá ní ìdìtà fi ṣe ìyàtọ̀ kí ló wàá ní ká ṣe o wàsám ṣe wàsám mi ṣàf ṣe rí ṣàf yẹn ṣàfàní ṣùgbọ́n wọ́n fún sókun torí orin ìlọrọ̀ ti ṣàárẹ̀ ìyà tó tiẹ̀ so wasamihi ṣàfùwéyá ẹ̀fọ́ máa pè ní alẹ́fàáwù ṣàfáwí fún àwọn àfọ̀nìtàwọn afọ́nìkọ̀rọ̀ àdìmọ́ ń pè nù nìkọ̀rọ̀ fún àwọn lọ́dọ̀ àwọn afọ́nìkọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀ kan náà ó kọ̀ rẹ̀ sí sóti ẹ ó lè sọ pé alẹ́fàáwù ṣàfáyí ó kọ̀ rẹ̀ sí ó sì lè sọ pé àṣàfáwí méjèèjì lọ́kọ̀ rẹ̀ sí sóti yé. náà tí wàá nìdí tí wọ́n fi sọ lóko yẹn ìdí ni wípé ẹ̀rí pé lẹ́ẹ̀kan asọ̀rọ̀ mahrod níbo la ní mímú ti ń jáde níbo la ní báà ti ń jáde ìdí náà fi ń tò ní tí ó ti nìsí torí pé ara fi méjèèjì níbi ti ń jáde sókè wàsáà òhun ni ìdúgọ́m à ní ọ̀sẹ̀ mọ̀sọ̀ túmọ̀ ìdúgọ́m mọ̀tò láti sọ́ lánàá ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó wá ní ibi ha tó bá jẹ́ náà lọ wá tó ti wá ní sìn bí ha tó bá jẹ́ pé rẹ̀ ó túmọ̀ sí pé yóò mú ha ṣe sínú orú inú orú rẹ̀. وثاني ضمام بمثلها أتى إذا أتى مثيلها أو مثلها أدري سيضم يسمى وسمي إدغاما وسمه إدغاما صغيرا يا فتى ودي ما واقبني الإدغام الصغير يا فتى إلي أدوما كيكي لتولي يا فتى وكان في كومبليك اليوريون sálàyé mi sẹ́ni alifata nínú èdè lárúbáwá alifata wọn lẹ́ni tó bá pé fifteen sí thirty. tó ti yẹ tí ọba tí ì pé fifteen júnà fifteen júnà fifteen wọ́n ń pè wọ́n ní àsọ̀gír ọmọ kékeré tí n ti gbé kí ní ìṣúra wọn sọ̀gír ọmọ ń síra wọn ó kù kan ní ìrántí nǹkan sí ìtàn náà àlìfáàtà tó tó bá ṣe wípé náà ni mo bá a. gbà mo gbà mo gbà mo gbà mo gbà so tí ẹ bá ti pé fifteen lọ sókè tó bá ti títí lọ síbi thirty hmm, mo gbà ṣùgbọ́n tí ò bá ti pé fifteen wọ́n máa ń pè ní asọ̀gírà àti asọ̀bíì sọ̀bíì tó di é. báà náà sọ̀bíì. ẹni tí ò bá tó báyẹn sọ̀rí ìrọ̀ pé kí ó lọ sọ̀rí. sẹ́rẹ́ lè wọ́n tún máa ń lò fún ashab shab tí wọ́n bá ní àwọn shab àwọn shabab àwọn tí nìkan láà àwọn tí wọ́n wà láàrin fífún sí láti shabab sálàyé nìkan àwọn náà ti ní ìdààmú ojú tó dùn torí tí wọn bá ti dá àwùjọ òun ò lè dá tí wọn bá ti dá àwùjọ dá tẹ̀lé àwọn ẹni ń kọ̀ǹtó àwùjọ tẹ ẹ mọ̀ta gbogbo olóṣèlú tẹ bá tẹ ń wá àwọn èèyàn kan káàkiri láti àríyàn èjì sí èjì sára yìí nìyí torí kan lè bá àyàwó rẹ dáadáa náà fi gbé sí ètò torí bùlógù ti bẹ̀rẹ̀ láti bí ìwọ́n mọ̀ pé yóò ti bàlágà orí yóò tún ti fẹ́ yàwó rẹ díẹ̀ sí wọn afọdún mẹ́ta kù. <laughs> kérékété yẹn náà bá ti ń pé tá ti dé ìbálẹ̀ bí yẹn bá ya mo gbó àìfẹ́ntì òní nǹkan ṣe yóò ti mọ̀ kó náà ní ìdí láìfò wọn kò ní sáré tẹ̀lé lóṣèlú lọ báyẹn báyẹn báyẹn mọ̀ tàbí kó náà ti àtìfò kankan láyé tó tó jókòó ti ìyọ láàrin bí náà lèyàn máa ń gbá sọ́ọ̀gù láìfò káàkiri kí bí what I want to become ẹni tó bá jẹ́ pé láàrin bí kò <laughs> so éèdì yìí very very fifteen to thirty very very important àwọn ohun ní máa ń determine téèyàn jẹ láyé àfi tó bá kàn wọ Ọlọ́run tó fẹ́ jáàánú rẹ̀ tó special èèyàn bá lọ ní téèyàn bá fi táìmù yìí sí inú máa ń determine gbígbé ìṣàyẹ̀yàn sí tó ti yẹ ẹ lọ máa wo àwọn tó máa ń ní ṣàròkà dáadáa lórí àgbékẹ́kọ̀ọ́ lórí àbíṣẹ́dáwà ọ̀dọ́ náà ní sábà máa ń jẹ ṣùgbọ́n àwọn àtọ́ wá wà bí náà àwọn náà lára àwọn ètò balẹ̀ tí ẹ bá máa wẹ̀ ní tí mọ́ ẹlẹ́yìn àpapọ̀ tí ẹ <laughs> so déyìn bá wá pé thirty from thirty to forty káhálù ni a máa ń pè wọn wàyọkálẹ̀ mọ̀ náà sàfẹ̀lẹ̀ bá dé wà káhálà káhálù ni ẹ ẹ jẹ́rìí pé isa ò pé forty tó fi kú ẹ̀pẹ́ isa lọ́lọ́ ń sọ̀rọ̀ rẹ̀ mẹ́rin kìí ṣe iṣẹ́ ilé yóò pè fọ́ọ̀tì jẹ yóò ju fọ́ọ̀tì lágbára ọlọ́ ìwọ ní ìwòsàn ilé yóò pè fọ́ọ̀tì tó fi kú bẹ̀rù ọlọ́run náà <laughs> so káhálù ni láti thirty to forty thirty to forty dáhìlú. téèyàn bá ti wá lé fọ́ọ̀tì tí wọ́n á ń lò gèsè kùnú láti forty lọ́ba ti lé fọ́ọ̀tì báyìí ṣé kùtùdú ẹ gbé báyìí dáta ìgbẹ́ ìlú mi ò ti ewu tán yẹn ìwọ náà wo bí wo ṣe rí ìgbọ̀n bá gbé fọ́ọ̀tì ni ẹnìkan lórí ọ̀pọ̀tọ̀ rọ́kọ̀tọ̀ kalẹ̀ ilé ìgbà tí wọ́n fi gbé fọ́ọ̀tì ìwọ ilẹ̀ ẹ̀jẹ̀ lògbé ṣe rí ìpín láàbù ni ọ̀rá ti pọ̀ jù ọ̀rá wàmọ́tà sáwẹ̀ kàlẹ́ àrùn. ẹjọ́ tó ti clear about so tí bá parẹ́ ta ló lè sọ gbẹ. dókítà ọ̀ya. Hmm. fifteen to thirty kí ló kọ́ mi ìjà máa ń pè é. ṣàpárọ̀ kọlọ́fà náà. kan ẹ jọ ẹ má jẹ nu o i will stay for this now. láàárọ̀ yìí ẹnìkan náà. wàláì bí dókítà ṣe gba kùránì ẹni ẹ ah bí dókítà ṣe gba kùránì ẹni ah. ẹjọ́ ní kí ẹwọ ẹnìkan bá pe wà kọ́ wá bá ṣe náà mo rò pé yẹn ti ẹlẹ́ẹ̀kejì òun ni.

sọ á sọ nígbà tá a bá débẹ̀ só ti só yẹ nítorí sọ yẹn ti yé ṣùgbọ́n ìdìgọ́mù mìsìlẹ́yìn náà wọ́n máa ń pè tàbí ìdìgọ́mù mútà máa ìrẹ̀yìn nǹkan méjì tó ṣe déédé ara wọn só yẹ. nǹkan tí wọ́n ń béèrè bá ń para kí ni bá kí